الله الحمد لله الذي بنعمته يتم الصالحات واشهد ان لا àyà sàrùn lé lọ́gbọ̀n èyí tó ti kọ́ lápá torí pa rẹ̀ ti dẹ́kun nípa àwọn ará ilé Imran Imran náà ilé yìí bá ti sàlàyé sáájú òun náà ní Imran bàbá Maryam alayhi salam Maryam tí í ṣe ìyá anabi Isa. أما مريم عليه السلام عمران يريد خلاص تسعى على في السينام يقول له في باب النبي عيسى عليه السلام النبي عيسى قال الله ساعة داء أسأل بيني لا يتكي أن تسقوا láàrin rẹ̀ pẹ̀lú ọ̀pìn tọ́wọ́ àti ọ̀kan náà àwọn àmì ńlá nínú àwọn àmì tó náà bá fi lélẹ̀ fáwọn ẹrú rẹ̀ fún lè ra àmà. Imran yìí ọlọ́nfẹ́ sáré ìkọ́jẹ́ bàbá ńlá fún ìyá ànábì sàádá látàrí obìnrin lásán láì sọ̀kọ̀. Imran yìí sì tún wà tí í ṣe bàbá anabi musa alayhi salam rẹ ari nínú àwọn ìgbà wọọlù níbi tí wọn ti ṣe àfihàn lórúkọ bàbá anabi musa náà ní Imran. àwọn aráàlú Imran yìí àwọn ọlọ́run bá fẹ́ fún wa ní ìwé nípa wọn. ṣé kí bá ṣàlàyé ṣáájú? súrọ̀tù alẹ́ ìmọ̀ràn súrọ̀tù alẹ́ ìmọ̀ràn súrọ̀ ìdá lórí ọ̀rọ̀ nípa àwọn ará ilé ìmọ̀ràn ìṣe bàbá ìyá ànábẹ̀rẹ̀ ìdá àlẹ́ ìṣẹ́lá ìdí sì ni wípé àwọn nàkọ́rọ́ tó ń gbé ìlú nàìjíríà nàìjíríà ní ẹlẹ́yìí jọ̀ọ́ ó jẹ́ abala kan nínú orílẹ̀-èdè yemen ṣùgbọ́n lónìí ó ti di ara saudi arabia àwọn ará nàìjíríà ní àwọn ni wọn bá nàìjíríà wọn sọ̀rọ̀ lọ́wọ́ àdìwọ̀ àdìsẹ́lẹ̀ ìlú yẹn gbajúmọ̀ pẹ̀lú pé ẹni tó pọ̀ jù nínú ara rẹ̀ ẹ̀sìn lọ́sọ̀rọ̀ ní àwọn àdìsẹ́lẹ̀ ìgbà tí wọ́n á kúrò bàtà lè jáde sọ̀rọ̀ máa lè wà lọ́wọ́ sẹ́lẹ̀ wọ́n wá bàtà sọ̀rọ̀ máa lè sẹ́lẹ̀ láti fi ìgbàgbọ́ wọn fi wá nígbà tí sọ̀rọ̀ máa sẹ́lẹ̀ mú pàtàkì jùlọ ní tí sọ nípa anabi ayisa ọmọ amọrìyà wọn kú wọn rò wọn sọ ìgbàgbọ́ wọn ọlọ́run bá ti sọ àwọn ayé àwọn yìí kalẹ̀ níbi tó ti fi àlàyé fún wa lórí lọ́lọ́kọ̀ ọ̀sọ̀kan nípa ànábì ẹ̀ṣídá láti pilẹ̀ ibo lọ́rọ́ rẹ̀ tó bẹ̀rẹ̀ tó bá lè tó lè dúró ipò wo sì lọ́wọ́ bóòlù ló ti ti jẹ́ abẹ́sẹ̀lá yìí ní fún wa nínú sùúrù ayé fà á. àlàyé ìwà ni wọ́n á bẹ̀rẹ̀ níbi tí ọlọ́run ti sọ yìí pé ẹrù ọ̀ọ́lẹ̀ ti mọ̀rọ̀ àti ìmọ̀rọ̀ àyè ó ń kọ̀ lẹ́kùn yá mọ̀ sọlọ́lá àyẹ̀wò àṣẹlẹ̀ bí wọn àti sọlọ́lá àṣẹlẹ̀ fún àwọn èèyàn nírò fún wọn nírò ìfún nírò lélẹ̀ fún gbogbo ẹni tí wọn bẹ ẹjọ́ gbọdọ̀ àgbẹ̀yà nípa tọ́sẹ̀ yìí torí pé ọ̀rọ̀ nípa ànábì Ìsá alayhi salam ó ń kò káàtà kí wọ́n yàn nànà rẹ̀ báwọn èèyàn nítorí bí ẹ tí ó mọ̀nà nípa rẹ̀ kátólè bá ti láti fi lórí àti má yìí lẹ̀ torí bí ẹ tí ó sì ti gbọ́ nǹkan kan pa rẹ̀ tó ṣe déédéé tó sì tún gbọ́ nǹkan míì nípa rẹ̀ tí ò ti déédéé tí àlàyé méjì lọ́gbọ́ ìwà àtúntọ́tẹ ní tó ṣe pé ń ṣe yèméjì nípa àtàlà nẹ́bẹ̀rẹ̀ síta kálíbà ẹni tá a pẹ̀tẹ̀ rẹ̀ nílẹ̀ lórí òkú òfin yèméjì lẹ̀ pa. bákan náà àlàyé àmúkàtà rẹ̀ nípa nẹ́bẹ̀rẹ̀ síta rẹ̀ ìṣẹ̀lá nítorí ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó fẹ̀ràn nípa rẹ̀ pèlè ìlọ́fà ló fi jẹ́ pé tí èèyàn bá tẹ̀lé àlàyé yẹn yékéyéké ló ti ti bẹ̀rẹ̀ yóò yé èèyàn dáadáa ẹni tí ọ̀mà náà ń pa rẹ̀ ló mà ẹni tó sì mà ń pa rẹ̀ tẹ́lẹ̀ yóò túbọ̀ jẹ́ ẹni tó ti gbé ọkàn rẹ̀ fún balẹ̀ ẹni tí ti ṣe ìrètí àlàyé yóò mú ìrètí kúrò ولن إذ قالت امرأة عمران رب إن إن الرسل كما في بطنه محررا رملتي صفوعا إلى النبي محمد صلى الله عليه وسلم نقبا أمتي عمران تصم يا عمران ورقى يا حنث حنت بنت طاقوس حنت ọmọ àpapọ̀ báwọn tó ń fẹ́ ṣe ṣe polúkọ ìyá ìyá ànábìrì ìsàmì hànàtù yìí ẹ̀rí kó kọ̀ọ̀kan tó wọ́pọ̀ láàrin àwọn mùsùlùmí náà ṣùgbọ́n ìmọ̀tò fi sí àwọn ẹni tí ń bá wọn polúkọ bó bá ti fi yá sáwọn lẹ́nu làwọn máa bá wọn pè ó ṣòro kẹtù gbọ́dọ̀ ní wọ́n pè hànàtù ó pè ní hànàtù àlàájá hànàtà ìlẹ́sà bá wọn gbọ́ fún wọn wí hànàtà hànàtù orúkọ yìí wà ṣùgbọ́n àwọn ti di lárúbáwá ti di lárúbáwá ìdí tí wọ́n náà àwọn Ibraniyya Ibriyya inú ibúrò tí wọn ló kàn yẹn wà. Hannatu yìí tí í ṣe ìyá ìyá Nabi Isa rán wọn létí rà Nabi Muhammad sallallahu alaihi wasallam sọ fún wa nípa ọtí ìyàwó rẹ̀ rán àtàtọ̀ sọ. ó ní. إني نذرت لك ما ربي إني نذرت لك ما في بطني محررا يقولوا أنا èmi mo sì lérí wípé ohun tó mo sì lérí pé mo máa fà á lẹ̀ fún ọlọ́run ọba. yóò dẹni tá a tó lẹ̀ fún ọlọ́run. yóò máa ṣiṣẹ́ láti fi ìwọ ọlọ́run ọba nínú mẹ́tíláṣí Baitul Maqdis ní Jerusalem. eléyìí jẹ́ àṣà kan nínú àṣà àwọn èèyàn láyé ìgbà náà wọn ní sọ ma tọ ọmọ wọn débi tó bàlágà irú àwọn ọmọ wọn wọ̀nyí wọn ò máa ṣiṣẹ́ sí ìwé wọn ni ṣùgbọ́n ẹni tí ọba wù nínú wọn ó lè pé òun pa ọmọ nǹkan lè kọ́ òun sọ́ọ̀lẹ̀ pátápátá ọlọ ó di ẹni tó ṣe wípé àbáálẹ̀ ọlọ àgbẹ̀ ọlọ́dọ̀ tiẹ̀ náà ẹ̀tọ́ bá ti rí bẹ́ẹ̀ ẹjọ́ ṣẹjọ́ kúkú nù ó lọ òun ṣèlérí ànálò ní ànìká ṣèlérí bá fẹsẹ̀ ọlọ òun fà kalẹ̀ sí ọ̀rùn àti ìjọba ìbẹ́jọ́ náà muharrara ọmọ yìí wá di ẹni tó ṣe wípé òun fi ilẹ̀ láti ilẹ̀ tà àìkọ́ lè fà kò sí kankan tó kò sẹ́kù lọ́wọ́ mọ́ òun fi ilẹ̀ kọ́lọ̀ òkun lè fi lọ́wọ́ mọ́ òun wúlẹ̀ òun sọ òun rẹ̀ lẹ̀ kọ́lọ̀ títí tó bá dìgbà kan á tún fa padà pé wá ń bí wàá bá wa kọ́ pé padà pẹ̀lú àlẹ́ títí pé wá ń bí ọ̀dà ló jẹ fún mi rí ó dà ní ọ̀ka tó ní kótó padà mọ́sálásí kàlá mọ́hàdúrà wà yẹn ni pé asọ́sílẹ̀ mọ̀ọ́sẹ́kọ́n ọ̀ọ́lẹ́kọ̀n ẹni tó ti pé àti bọ́ọ̀kùn ti ń ta nílọ́rùn àti yọ. ètò kẹ́kù wa fún wa àti sọ́ọ̀lẹ̀ tó dání ọ̀nà. فتقبل مني ìwọ ọlọ́run dákun bá lọ́wọ́ mi o ìtọ́jú dáa fún gbogbo ẹni tó bá rí kàtà fífẹ́ ní kọ́lọ́ tẹ́wọ́ bá lọ́wọ́ kì í ṣe pé àti fẹ̀sẹ̀ káwá pa àti máa gbàdúrà bí gbàdá sọ kọ́lọ́ tó bá wù ọkọ̀ ọgbà tó bá wù ọkọ̀ ọgbà kẹ́lá gbogbo ẹni tó bá ti ṣe dáadáa èyí tí yóò tún jẹ́ gbèsè lẹ́yìn rẹ̀ ni pé ọlọ́dà kò bá lọ́rọ̀ mi lẹ́yìn ọlọ́dà kò má kọ́ títì mi lọ́wọ́ torí ẹni tọ́lọ̀ bá bá gbà lọ́dọ̀ rẹ̀ ń lọ sórí ilé ṣùgbọ́n ẹni tí wọ́n bá gbà lọ́dọ̀ rẹ̀ kò sí wàhálà lásán bàtà ọ̀pẹ̀ lónìí ọlọ́dà kò bá lọ́dọ̀ àwọn olùmọ̀ nípa tẹ̀sípè wọ́n sàlàyé kí ló dé tí hànà tó lè tẹ̀lé yìí wọn ní hanafi yìí ti dàgbà àkókò sálọsì oríṣi ọ̀rọ̀ méjì wọn sọ àkókò wọn ní ó ti dàgbà bọrọ ma bí oyún èdè ogun tó bá ti wá àwọn ọlọmọ nínú àwọn obìnrin tí wọn gbọ́ wọn dání tó ń gbọ́ wọn wá sí rí ìfẹ́ ọmọ ọmọ mu bí wọn wá wù wọn bí wọn wọn ha kí nínú tiẹ̀ lọ́mọ kí mi náà tẹ̀ bí ma á tí wọn náà bá fún mi lọ́mọ má kọ́ ọmọ kalẹ̀ fún ọ lọ́nà ọmọ ti tọ́jú ilé ìjọsìn wọn ní báyìí lọ́wọ́ bá ti tó mi nìyí lórí ọ̀rọ̀ orí kìkejì Ibn Ishaq àbáàgbà nínú àwọn àfọwọ́n síra ó ní hànàtù ìyá ńlá nẹ́bẹ̀ẹ́ yìí dá ọjọ́ obìnrin kan sì kìí lóyún ó wá ẹyẹ kánjọ kan lábẹ́ ibi tó ń jókòó sí owó kìlọ́ ayé ẹyẹ tí ẹyẹ yìí ti ń mú àwọn ọmọ rẹ̀ lóúnjẹ eléyìí wá mú kí ìfẹ́ ọmọ mu ibẹ̀ ló ti ti pè ọlọ́run ó pè ọlọ́run ọba wa kọ́kọ́ lọ́wọ́ bùn lọ́mọ kan. nígbà tó fẹ́ lọ kókó lọ́wọ́ fún ọlọ́mọ kan ọlọ́run ti gbọ́ àdúrà rẹ̀ sísúnmọ́ tọkọ rẹ̀ ó súnmọ́ kò tì bẹ́ẹ̀ kó dára bẹ́ẹ̀ kó lóyún lẹ́yìn ìgbà tó wá sí alójú pé oyún ti dúró kárọ̀ ọwọ́ àtẹlẹ́ rí pípé ọmọ yìí o wọ́n fàkalẹ̀ bọ́lọ̀ lápá alẹ́ ta láì jẹ́ kí nǹkan kan tó sẹ́kù lọ́wọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ torí kó lè bá a máa tẹ̀sí nínú Baitul Maqdis kó sì lè bá a máa ti tẹ̀sí ọlọ́run ọba látara títọ́jú mẹ́tíláṣí yìí kó sì tún máa tara bẹ́ẹ̀ ti tẹ̀sí ọlọ́run ọba látara ṣíṣe ìrànlọ́wọ́ fún gbogbo ẹni tó bá wọnú mọ́sálásí máa tẹ̀ ní àwọn tí ń kẹ́kọ̀ọ́ mbẹ́ ní àwọn tí ń lọ kí ọ̀run mbẹ́ tọ́lọ̀ tẹ̀sí mbẹ́ gbogbo ní wọn á tó káta àwọn náà máa ń ṣe fún wa náà tọ́jú mọ́tíláṣí ọ̀hún náà pàmì fẹ́ni tó nídìí omi wọ́n sì tọ́jú àwọn ẹni tí wọ́n ní mọ́tíláṣí àti ní jáde lẹ̀. eléyìí jẹ́ ọ̀kan nínú gbèsè tí wọ́n láyé jọ kò sí lẹ́sìn tiwa kọ́ akọ́mọ kankan lẹ̀ pé ó dọ̀ mọ́ mọ́tíláṣí kò sí nínú lànà nẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam. إنك أنت السميع العليم لذلك ونوبة ونوبة الأخبار كسنتا أصوت والأخبار èyí tá a wí bẹ́ẹ̀ di ọkọ ambọ̀sibọ̀sì èyí tá a àdúrà mi tí mo ṣe gbọ́ ìlérí tí mo ṣe olùmọ̀sí ní ìwọ ọlọ́run ọba ọmọ nípa èròǹgbà mi sí oyún tí mo ní o sì máa níyàn mi sí pé tìwọ ọlọ́run lọ́fẹ́ fi ṣe. tán báyìí ìní ìyá ànábì ìyá ìyá ànábì rẹ̀ ìta sọ. sábà tún wọ àyà ìwò wọn rí i pé súnà ọlọ́ọ̀ni pé pé máwọn àyà alukuraan ti fi hàn wá pípé bàbá lọ́lọ́mọ kìí ṣe màmá bàbá lọ́lọ́mọ kìí ṣe màmá ǹjẹ́ màmá lè dá nìkan díktéètì pé ní wọ́n fẹ́ fọ́ ọmọ mi tẹ̀lé láì jẹ́ pé bàbá ti mọ̀ sí sẹ́nu pé wàhálà ló fẹ́ fà ní ẹ̀sẹ̀ ní ìsìlágbèjúwe ìlú ìtẹ̀ púpọ̀ nítorí pé tí ìyá ìyá nẹ́bẹ̀rẹ̀ yìí ká sọ pé ọ̀bẹ ọmọ tó lóyún rẹ̀ sí ó tún jìnnà sẹ́wọ̀n pé ó ní ìní nàzàrùkù lẹ́kẹ̀ náà bí bọ́gbọ́n ní muharram mùsùlùmí rí pé màá pàǹtí bẹ́ẹ̀ ní òní sílẹ̀ fún ọlọ́run ọba láfàálẹ̀ kan ìyẹn ní completely láì jẹ́ pé nǹkan kan ti sẹ́kù lọ́wọ́ tèmi má. màmá yìí ń sọ̀rọ̀ bí ẹni pé àwọn làwọn dá ní kò sí bàbá fún tí a lọ wádìí lọ́dọ̀ rẹ̀ pé tí màmá gbèrò pé ká fọmọ ẹsẹ̀ ní kílẹ̀ rí sí. so ó mú ìfura dání ìfèsíláyè ìgbà tiwọn tóbi lọ́lọ́ máa ń tó fi jẹ́ pé obìnrin lè kàn án fọwọ́ lálẹ́ pé bí wọ́n fẹ́ ṣe náà ní kó tó máa ṣe àbí báwo. níbẹ̀ yẹn ẹlòmíì lè fi hàn ṣègbè obìnrin náà lọ́lọ́ bẹ́ẹ̀ obìnrin náà lọ́mọ ó kún ìgbà tó bá ti kó obìnrin bẹ̀ pẹ̀lú ọkọ tí ó bí lọ fún àmọ́ tó bá ti di pé kálukú wọn pín yàtọ̀. Ah, bàbá náà lọ lọ́mọ rẹ̀ níbo la ti wá lé rí nínú àgọ́ àn tí bàbá lọ lọ́mọ akọ́kọ́ èyí sì ń ká pàǹpà dípò ká máa wẹ̀rì ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mẹ́rì wá. tóbi tó máa ń ti pàǹpà rẹ̀ ni wọ́n máa ti kí ni nínú mẹ́rì wá. nítorí kéèyàn lè bá àtàǹfààní. تبع سورة البقرة ومن والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة طب àwọn obìnrin tí wọn bímọ wọn máa rí àwọn ọmọ wọn lọ́yàn ọdún méjì gbà wọn fẹ́ni tó bá fẹ́ gbé àkókò rírì máa. àwọn obìnrin tí wọ́n bí mà wọ́n máa rí àwọn ọmọ ọmọ àwọn ni wọ́n ní ọmọ nítorí tí láti inú wọn ló ti jáde àwọn ni wọ́n ní ọmọ nítorí látàrí ẹ̀jẹ̀ wọn ẹran ti dá ọmọ yìí ṣùgbọ́n وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف ẹni tí wọn bí máa fún sóye àwọn ọmọ bí máa wọn àmẹ́ni tí wọ́n bí fún oní ọmọ pèpè bí àti wọn fún wọn àtàkùn tí wọn mọ ìdí àti ní obìnrin yìí. àtọ̀sí ọ̀nà wò lọ́nà tí agbára rẹ̀ ká tí ò ní kún lápá. Dàbá ń lọ sọ́nù. Sẹ́ni tá a ti máa fún ní àbẹ́rẹ́ tó bí ma. Tọ́lọ́ náà ti sọ ló bí ma àmọ́ òbí bẹ́ẹ̀ nìkan rẹ̀. Dàlọ́ wa lọ ẹni wọ́n ti fún. So eléyìí fi hàn wá pè láṣẹ àwọn obìnrin ló lọ́mọ àmẹ́ríkà lọ́ọ́ bí fún ẹni tí wọn ti gbé fún lónìí nǹkan rẹ so tọ́lá ajẹ́ bẹ́ẹ̀ fún wa nìyá àtẹ́bí ìṣáájú wa sọ pé rọ́bì ní adọ́rùkú lẹ́sẹ̀lá fi kọ́kọ́ ní mọ̀hárọ́rọ́ pátákọ́bẹ̀lì wọ́lọ́ mo sì léèrè e. kéde kí mo sọ àdéhùn àdéhùn ọ̀sẹ̀ léèrè ọ̀sẹ̀ eléyìí wọ́n sọ kéde léèrè àwọn léèrè tí màá ṣe dáadáa mo sì lérí pé ti ń bẹ́ nù mí mo fà á lè fún ọlọ́run ọba lápá àwọn kọ́ wọn sì lè àwọn máa ń ní àmọ́ ìka wọn bẹ̀ báwo lè fi wọn àmọ́ ìlérí pé fà á lè lápá wọn lọ láì gbà wọn ó súnmọ́ tó lé tí wọ́n ti jẹ fún pẹ̀lú ọkọ wọn fífi tó sẹ́wọ́n á ti kú sí mo mo ṣèlérí ni ìyàwó àgbọ̀nì àbẹ́mi pẹ̀lú ọkọ mi àṣèlérí. ẹ̀rọ kéde náà ló fura dáná. ọ̀dà mo fi ọ̀dà fún ọjọ́ ọba sí náà ló ṣe tọ̀ àjẹpẹ́ yẹ nàdọ́ èmi mi gẹ́gẹ́ bí aláṣẹ lórí ọkọ mi. kò tó rí bẹ́ẹ̀ àwọn olùmọ̀lùfà tẹ̀síìr àlìmọ́ rọ́ọ̀fì nínú tẹ̀síìr wọn tẹ̀síìr kẹ̀rí wọ́n ní ntòsẹ̀lẹ̀ ní pé lẹ́yìn ìgbà tí hàmínàtì tó ti lóyún màríyàmà ẹ̀mùránù ọkọ rẹ̀ sọ̀tàláì ìdí nu dáná sọ pé nàdàrú èmi dáná tó kù mọ́ àlẹ́ yẹn sọ pé kú tí bàbá bá kú bàbá mi kú tí bá fámìlì wà à ah, wọ́n fẹ́ dákadé tó ètò ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ pé ìgbà tó kọ́ kú ìyàwó ló kù láì wádìí pé pé ẹ̀gbọ́n ọkọ wà làwọn bàbá ọkọ kan kínní kankan ìyàwó ló sáfù mẹ́ ìdí lọ sí ìyá ìyá nẹ́bí ẹ̀yí tá fi sọ pé èmi ò mo sì lérí sí bẹ́ẹ̀ lù èmi yìí fún ọ náà tọ́. إني نذرت لك ما في بطني محررا wọ́n ní tó ṣẹlẹ̀ ní pé ànágòrò bì kí ló dé tí ìyá ìyá àgbẹ̀gẹ̀ ìta fẹsẹ̀ náà lọ nágòrò kò sí lórí kò sí tọ́lọ̀ o lè lọ́mọ ìtẹ̀tẹ̀ lẹ́sẹ̀ ó sì lè má lọ ọmọ nǹkan lẹ́sẹ̀ lílọ ọmọ nǹkan lẹ́sẹ̀ ní kíkọ sọ pé tí ọlọ́run bá ti dé kóyún yìí ó dúró láti ju rẹ̀ ajẹ́ pé gbogbo ọjọ́ mọ́ndé lọ́mọ pamọ́ ló ti tẹ̀sára láyé lókè ìgbà tó bá wà láyé mọ́ndé kan ní láì jẹ́ pọ̀ pamọ́ ló ti tẹ̀sára máṣá Allah.

ìdí pé àmọ́ wò pípa ṣe rí ọlọ́run ní pé àmọ́ pé ó kè ní ọlọ́run tó ń ṣẹlẹ̀ nísìnyí ni pé mo ti wá kọ́ńtrákì ọjọ́ ti pẹ́ ń já mélòó mi lọ́yọ̀ mi lórí ìgbà tó lọ́sẹ̀ yìí tí ọba ti lè jẹ́ kí n rí kọ́ńtrákì ìgbà ìwọ lọ mi ní fi àdúgbò kan lẹ̀ níbi tá à ń gbé àti kí n kọ́ mọ́tíláṣí kan rẹ̀ ọlọ́run bá wa ti dà ọlọ́run bá mi fi yẹn kọ́ kọ́kọ́ bọ̀ sí ìjọba kọ́ mẹ́tíláṣí lórí mẹ́fà ìjọba ní lè ṣe mọ́ àwọn èèyàn sọ pé àdúgbò ti tún kù ọlọ́dún mélòó ọlọ́dún fífi àti tuntun pẹ́ kọ́lọ̀ àwọn àdúgbò tuntun tó ti fi yọjú wọ́n tó ti yọjú kù. òun ọmọ wo tó ń bá ṣe bẹ́ẹ̀ kọ́lọ̀ irú ọmọ èèyàn ló tó ń bá ṣe bẹ́ẹ̀ kọ́lọ̀ lọ́nà ó ti torí rẹ̀ jẹ́ kí n tó wọn wọ́ bọ́ọ̀lù. torí ẹ̀ náà ló ti jẹ́ pé torí pé àwọn èèyàn sèyàn èèyàn sèyàn nísìnyí báyìí èèyàn ti lẹ́kítọ́rà àwọn ọmọ tí wọ́n fèlè ń fèlè ń fèlè tàbí òye láti rẹ̀ wá sí wa báyìí wọ́n á ní ọmọ yín yìí báyìí ọmọ bọ́ọ̀lù ẹ̀kọ́ rẹ̀ sẹ́sẹ́ nìyí ẹ kọ́ ká dáadáa ló máa ti ká dáadáa máa pa ìgbà nìkan ló wà táwọn kan pa ìyá náà ti bá ẹsẹ báyẹn tó bá pàṣẹ pẹ̀lú gbọlọ àwọn àgbà wọn one point five million kílẹ̀ ti dé one point five million kí ni màá kíkì number tiẹ̀ ọ̀gá ìkẹrẹ la fi wọn pa ẹ̀sìn gómìnà yẹn ti rí mi ẹni títí ń lé pé no àkọ́kẹ́kọ́ yẹn ọba àdìgbò no ẹ̀ mọ̀ wọlé màá pa tó omi yóò wá máa rò pé bẹ́ẹ̀ náà lọ́rọ̀ rí ibi tó o gbà á pè tó wá fi fún wa ní nǹkan báyìí adékọ́ àwọn ọmọ fún ọ ní nǹkan báyìí à ẹ ọlọ́run kọjá rẹ àti tó fún ọ lọ àti tó o ní àti wọ́n kẹta lónìí ọ̀wọ́ bí ẹnìkan nù nílùú kan ló lẹ báyìí náà ni ló fóònù lónìí wọ́n bá béèrè wípé ìyàwó rẹ̀ ní gbogbo àti ọba ìbínú ọpẹ́rẹ́sì ọmọ ẹ̀ ọpẹ́rẹ́sì ọmọ ẹ̀ so wá bẹ lọ pé ìwọ lọ tọba fi lè jẹ kí àwọn òbí oyún ìgbẹnu rẹ yìí nírọwọ rẹ láì ọpẹṣẹ òun ṣe ìlérí fún ọ lọ pé gbogbo oṣù rọjà ṣàbẹ rọmọmọn tọdọọdún lọ wọn bàbá sọ pé a sọ fún pé minus rọmọmọn rọmọmọn tẹsán gbọ́dọ̀ gbà tẹ́lẹ̀ òrọ́jà bò ó tilẹ̀ jẹ́ báwọn ẹbí gbà wọn gbàgbà àbíbí àyè àmọ́ tiẹ̀ ti yàtọ̀ báyìí tiẹ̀ ti di nẹ́sẹ̀ ọ̀ràn ẹ̀yà torí rẹ̀ ọlọ́run ọlọ́wọ́ gbogbo òrọ́jà gbogbo ṣàbẹ́ kò múra wọn á lè fi gbà gbà bí ọdún mélòó ní ìsúntì rẹ̀ ìsúntì rẹ̀ ẹ̀ ń dàkùn sí ọ̀sán nàbà kó tí wàhálà àwọn ọmọ lórí kékeré tẹ̀sẹ̀ ọ̀fẹ́ tẹ̀lé tọ́lọ̀ ẹni tó bá tẹ̀lérí fún wọn tẹ̀lé tọ́lọ̀ anábì ní kọ́ tẹ̀lé ẹni tó bá tẹ̀lérí fún fẹ́ tẹ́lọ̀ anábì kọ́ gbọ́dọ̀ tẹ́lọ̀ kó ti kà fara eléyìí tẹ̀sẹ̀ abẹ́tẹ̀ làwọn kìí tẹ̀sẹ̀ kìí ti sáwọ̀ ẹ̀rọ́jà tó fẹ́ máa gbà àwọ̀ ẹ̀gbọ́n ra ẹ̀yà kò fẹ́ dúpẹ́ fọ́lọ̀ lórí orí tó ṣe fóònù wọn yẹ tó nísìnyí wọn mọ fún òṣèṣe gà ọlọ́run lọ ọ̀ràn lọ bẹ́ẹ̀ wọn gbàgbé kú so pété bá wá kú tí ọ̀sán kọ́ àwọn fámìlì ọba gbà ẹ wọ ọ̀ràn tí yẹn fẹnu ara rẹ̀ dá ọ̀ràn ìṣẹ́jú márùn-ún náà lọ́kàn wí níwì pé òun fi kú ọlọ́ ní àǹfààní so ọlọ́ọ̀tì mọ ibi tí máa mú yẹn ọlọ́ọ̀ni gbogbo ní ìṣẹ́jú náà lọ́wọ́rọ́ á wà rí kpolotutu lọkọ rẹ gbóni rọtọ lọ ti mọ fún rọ náà tòkó lè ba àtẹ̀yìn rẹ kó bàtà lọ bá ń ti ọmọ ẹgbẹ́ ẹ mọ ti àtẹ̀yìn rẹ torí ẹ̀ anádùn ẹ̀sìn ni o ẹ̀sìn ni nádùn káti lórí báàtì tọlọ ẹ̀sìn ni ọ̀dà gẹ́gẹ́ bí irun táǹkì ọ̀dà bí àwọ̀ táǹkà ọ̀dà bí zakata rẹ̀ torí rẹ̀ ojú pọ̀ náà bá ń sẹ́sẹ̀ sí pọ̀ àmọ́ nádùn anábì sallallahu alaihi wasallam ó kẹ́ sọ́ra fún un ẹ má ma tẹ̀lé irú ẹ̀ nísìnyí ẹnìkan ó ń sàárẹ̀ ẹnìkan rẹ̀ wá sọ pé tọ́lọ̀ bá fún lálàáfíà nǹkan báyìí báyìí ni wọ́n máa ṣe sẹ́wọ̀n pé ó kúra rẹ̀ wọ́n rẹ̀ ọlọ́run ti fún lálàáfíà kò ní pẹ́tọ́ mi jìnnà tó tó fi pariwo pé bá wọn nàgbà yọ. ànábì ni ẹ sọ́ra fún un nítorí pé ìnàmá yẹ sáfìrìjù lọ́ọ̀hún bí ìmínà ìbàkìyè níṣẹ́ lọ́lọ́ máa ń lo ìwé tó kọ fẹ́ tẹ̀lé tọ́lọ́ láti yọ owó lápò àwọn. ẹni kébí ìgbà téèyàn ya kú ìwọ ní í ṣe àbíkọ́ lọ́wọ́ kọ́kọ́ fún ọ ní kankan ìtumọ̀ rẹ̀ lọ anabi sọ fún asọ́nà ní ẹ̀sọ́ la torí kó lọ́ọ́ máa ń lò ní láti fi yọwó lápò àwọn ẹsìn náà láì jẹ́ pé ẹlẹ́ rí pé ẹsẹ̀ kankan ẹsẹ̀ nítorí náà láì jẹ́ pé ẹsẹ̀ ní rí pé ẹsẹ̀ bẹ́ẹ̀ àmọ́ gbogbo ẹni tó bá ti dé ọgbọ́dọ̀ pé o lókùn bá ti bá ti pé ọkọ̀ fún ọ̀tẹ̀ lọ ẹni tó bá ti dé tó pé ẹ̀sán lábẹ́ ọlọ́mi ló fún ẹbí ẹ̀ النذر ويخافون يوما ويخافون يوما كان شره مستطيرا وما قيل لك àwọn olùwàgbọ́ òdodo nù wọ́n ti máa ń bẹ̀rù ọjọ́ kan tó ti fi àbúrò ọjọ́ náà fífò ló máa ń fò yóò fò káyà ní kọ́lọ́ọ̀dà kọ́kọ́ sáà nù wá. lórí délé ìyàwó Imran ó ṣèlérí ike tí ń bẹnu òun ó fà sílẹ̀ kọ́lọ̀ lábà nìkan kọ́lọ̀ wọn gbà lọ́dọ̀ tọ́ wọ́n ti ṣèlérí ọlọ́run bá gbọ́ ọlọ́run gbà ṣùgbọ́n àsìkò tí màmá yìí tí wọ́n ń ṣèlérí bẹ́ẹ̀ irú tí wọ́n gbọ́ ọ̀nà kọ́kìn lọ́mọ ẹ̀yọ́dẹ̀ àbòmíràn ọ̀ma ṣùgbọ́n èrò tí wọ́n ní kọ́kìn Allahu a'lam bóyá wọ́n sọ bẹ́ẹ̀ náà ní kó lè bá dọ́kìn pé àwọn fàálẹ̀ fọlọ́ ńlá fàálẹ̀ kan bóyá wọ́n sọ wọ́n sọ bẹ́ẹ̀ ní kó lè bá dọ́kìn nítorí pé ọkùnrin ni wọ́n máa fàálẹ̀ láfàálẹ̀ lábẹ́ ibi kọ́ lọ́ọ́ máa tọ́jú mọ́tíláṣí obìnrin kan kò sí nínú ẹni tán fàálẹ̀ láfàálẹ̀ kan nínú òfin wọn nígbà náà tí ọmọ tọ́jú mọ́tíláṣí ọkùnrin lọ́gbọ́dọ̀ àwọn àwọn kíkà ló ń sè lérí bá ọmọ wọn kàn yí padà yóò bá dọ̀ bá yóò fi lè ṣe dáhùn sẹ́kọ̀ máa ṣe àwọn ọmọ kọ́kẹ́ ni gómìnà tọ́ ọlọ́wọ́ bá tó sì máa gbòòrò ìdè sí ọlọ́wọ́ wọn lóyún gbòòrò ìdè lóyún àwọn náà kí rora gbòòrò ìdè kí rora wọn lọ bí. فلما وقعتها قالت رب إن إني وضعتها أنثى nígbà tó bímọ ẹ̀tàn lọ́ba tó bí ó ní ká ìlú olúwa ẹlẹ́dàá mi dájúdájú abo ni mo fi kọjá kọ́ ọmọ yìí ọjọ́ pin والله أعلم بما وضعت الله ما نتوبي àṣàlẹ̀ ti ṣe ń sọ ọpọlọ láti fi yí ọlọ́run pé tí mo bí ni ó bí ni kò sẹ́nìkan ọ̀pọ̀lọpọ̀ tí ọ̀sán pé tùmọ̀ rẹ̀ ṣé ń sàlàyé kọ́lọ̀ pé ó yóò bí mú ta ló fún tẹ́lẹ̀ náà ọ̀gbọ́n téèyàn ó sùn àmọ́ sọ fọlọ pé ìwọ lọ ó bí mọmọ bí àbí òye sẹlẹ pé tí ọmọ nǹkan lèèyàn máa ń fún ní information àbí ìtumọ̀ rẹ̀ ni pé rọ́bì ìní wà bàtú ha ọ̀nzà ilé olúwa mi ó fi iná sí àsìkò ní ilé ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe ó fi ní kò ní lè ṣiṣẹ́ tí wọ́n fẹ́ kó ṣe ń sọ ni lẹ́ni tó ṣe pé ń fi ẹ̀yìn àwáwí rẹ̀ tí ń fi lélẹ̀ ń fi ẹ́síkúùsì rẹ̀ hàn níbi ha ìlérí tí mo ṣe ń tí wò ní í ṣe lè mú sẹ òní ikú ọmọ náà kọ obìnrin tọ wallahu a'lamu bima wada'at nígbàlá ọmọ máa tóbi ṣé ọ̀rọ̀ Mariam lélẹ̀ àbọ̀rọ̀ ọlọ ọ̀rọ̀ ọlọ ìpè gbọ́dọ̀ lẹ́jẹ́ pé òun fi àwáwí rẹ̀ hàn àwa máa tó fi tẹ́lẹ̀ a máa tó fi jíjẹ́ òfin tọ́jú obìnrin o kò pé kọ́ má kàn án ṣe iṣẹ́ tí ọ̀fẹ́ kò sí ìyẹn ni kò jẹ́ the fourth exemption tọ́lọ̀ mú òfin pé òfin náà ní sìn ó lè máa jẹ́ ní tá a bàálẹ̀ láti máa ṣe kí ni láti máa tọ́jú ìyọ́ nínú pẹ̀lú àkàn. والله أعلم بما وضعت بما وضعت قلت من تموبيلوما قالوا سمع مريم بربي إني وضعتها أنثى يقولوا لنا الأب مبيو والله أعلم بما وضعت قلت من تموبيلوما فإليه قراءة منه ìrá alákòókò omi àkọlọ̀ lọ́sọ̀ ọlọ́run ma ètòbí lọ́mọ tòṣùbọ́ ìrá ẹlẹ́ẹ̀kejì ọlọ́run kúkú ma òǹtìmọ̀bí lọ́mọ báà bá fà á lẹ̀ láfà á lẹ̀ àmá àjẹpọ́lọ̀ ti máa dọ́fà. so ṣùgbọ́n lọ́wọ́ bá sábà kúkìrá alákọ̀ọ́kọ́ wàlláhu alam ni wọ́n bá ọlọ́run máa ń tóbi lọ́mọ yóò wúlò fún tọ́ nígbà tó tó bẹ́ẹ̀ nígbà tó ní rọ́bì ẹni wọn bá tó ha fún nìkan kó fi inferiorize òfin o ètò kó fi kọ́kọ́ fi ọ̀dà mọ̀ tuntun lẹ́gbẹ̀ẹ́ òfin o ẹran ti fi títà ti ń bọ̀ o ìtàn ń bọ̀ lórí pé ọ̀fẹ́ pa ọmọ alẹ̀ láfa alẹ̀ kan kọ́lọ̀ irú ọmọdé ti máa fa alẹ̀ láfa alẹ̀ kan máa ti fi tẹ́tọ́jú mọ́sálásí nígbà náà ta ni ọ̀pìn ìyá ti ti lérò yìí oyún òun kọ́ ọ̀pìn lòun ò fi ìgbà tó fi tán ni wọn sọ pé ha wọlú ẹlẹ́dàá mi òfin ni mo bì í kéésì pé sọ pé ha òfin lèmi tún bí ha òfin wàhálà èsì bẹ́ẹ̀ o bí ìwọ tó bí obìnrin ti tán máa ń fa akẹ́kọ̀ọ́ ní kí gbogbo àdúgbò dàrú kílé dàrú àbẹ́ ẹ̀rí bẹ́ẹ̀ ìwọ nìkan ní ìsìnyàwó rẹ bí obìnrin kò sì sùúrù máa kò bí obìnrin kò sì sùúrù wọn máa kò bí obìnrin ọba dúró pé tó ti lọ fà á ẹyẹ fún rẹ o ìtọ́lọ̀ ń kọ́ pé ó bì níbí ìwọ wa bí ẹni pẹ́ tó fóònù wọ́n ní ọ̀rí òun kan ìyàwó rẹ ti di òbí kí ní kejì kẹta wọ́n ti fún wa lóyún àwọn arọ̀bí àwọn àlọ́wádà lọ́wọ́ àlọ́wọ́ lọ́ọ̀dì lọ́tẹ̀ tó o bá fi lè bí omi fẹ́rẹ́ àdánù òkè òye ẹ̀ tó ẹwọ ọlọ́run lọ́dọ̀ sí máa ti ọ̀la rẹ̀ ọba ti jọ ní ọba jọ àyùbá ìyá dájú ọ̀la ṣé ọwọ́ èèyàn lọ́wọ́ wà ní àbọ̀wọ́ náà torí bí gbogbo wọn lọ́ mọ̀ jẹ́mọ́ gbogbo wọn lọ́ mọ̀ bàbá àjọbí bàbá àjọbí àdìgbọ́lọ́ fún alọ́mọ alábàárà lójoojúmọ́ yóò ga lọ fún ìpèkílé òru kó má jẹ létí òní rẹ ni máa mójútó láti mà ipe ìjọ wọ́pọ̀ náà ní ọmọkùnrin ní máa mójútó lé tò yóò ga lọ fún kókò wọn fi ọmọkùnrin àmọ́ kí wá ti fi gé ká wá fún ọkùnrin ló ńlá lórí obìnrin ká má lè dúpẹ́ fọlọ́gbà tó bá fún alọ́mọbìnrin kíkọ́ torí pé obìnrin náà la dáfẹ́ táǹkì ń wọ́ màkùnrin tí ọ̀gá tóbìnrin láyé láyé ọ̀gá bí ọkùnrin tọkùnrin àtọkùnrin lè bí kankan ọkàn lura wọn bẹ́ẹ̀ pa ni. tó obìnrin náà la sì ní ní màmá sínú wa ń dùn pé mọ́mí wa màmá wa kankan tọ ẹtù àwọn obìnrin yẹn ti máa tó fámìlì fámìlì ti dàrú lọ́wọ́ àti tóbi di ọkùnrin gbọ̀kọ̀lọ̀kọ̀ fámìlì oṣù fọ́dà pẹ̀kìn ọ̀rọ̀ tó tọrọ sọ́jú àtàyè ọ̀fẹ́ tó ra ọkùnrin ọtúnfà ẹ̀rọ àwọn obìnrin yóò tún wọn ti sẹ àbọ̀dá ẹ mẹ́tì bá wọn ètò ló fẹ́ lo gbogbo yìí òní ó tún wọn fẹ́ lè jẹ àbúrò mi jẹ sí kẹ orí jẹ ọkọ̀ òtítọ́ kankan. àmọ́ irọ́ àtúnṣe kìí ṣe irọ́ nínú sẹ̀ríà ẹ̀ka obìnrin ló lè ṣe ní àmọ́ pé tó gbé màá lọ bẹ ta ni omi àti ta ni àkéènì báyìí kọ́ mọ́ fi báyìí kọ́ bọ̀dá rẹ̀ tẹ̀mọ̀ká àwọn obìnrin ọmọ náà gbogbo èṣù ló lò àwọn ó sàtúnṣe tóbi ọba sí ilé kan ilé yìí wọn mọ kàrà wọn lágbo tí gbogbo olé bá ti tóbi kò sí ní sí seriousness níbẹ̀ àwọn náà níbi ẹnìkan tó ṣe pé wọn mọ tàwọn jù kan kò yẹ ẹsẹ ti ti báyìí ti báyìí so àmọ́ ká mọ jẹ pé torí pa àbíòkè ètè láti tọ wàlẹ́yìn sẹ́fẹ̀kẹ́rù kẹ́lẹ́ ń ta bẹ́ẹ̀ ni ọmọkùnrin kò dàbí ọmọbìnrin. ta ló sọ̀rọ̀ ẹ̀ sí ìyá ìyá nẹ́bìrì yìí ta ló sọ̀rọ̀ ní àbọ̀ lọ. <laughs> ló lọ sọ pé apáta náà ń tẹ̀sí wọn ló lọ sọ. ọkùnrin ò sì dàbí obìnrin tó lọ́kùnrin ló lè ṣiṣẹ́ tá a fẹ́ yìí. ó lọ lágbà ó lọ olólùjẹpẹlẹ mímọ jọsìn láì pàtì jọkàn tọrọkùn ẹsẹ nǹkan oṣù tẹmọkóbìnrin tó bá ti bẹ̀rẹ̀ sí iṣẹ́ kan tó bá tẹ̀ nǹkan oṣù ó ti dijọ́ tó bá mára bẹ́ẹ̀ tó tún rí mọ́sálásí tọ àmọ́ pin ọkùnrin ẹsẹ nǹkan oṣù àfi báyìí tí wàá da iye táwọn ọkùnrin ẹsẹ nǹkan oṣù lọ́sẹ̀ yìí báyìí. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ẹsẹ nǹkan oṣù láyé ìdí ni pé ẹlòmíì ti wọ mọ́tíláṣí kẹ́ẹ̀ bá wà á àti mọ́tíláṣí mú ọmọ wa mọ́tíláṣí láti ẹ̀kọ́ sùn ní ẹ bá rí ìkókò sùn sánù tẹ́ ẹ bá tó rí mọ́ ẹ̀kọ́ ẹ bá kọ́ dé mọ́tò bẹ́ẹ̀ ẹ̀kọ́ sùn àtẹ̀mí mi gba awolowolo ọ̀sẹ̀ ìlẹ̀. mọ́sálásí tó ṣe ike nínú àwọn ìjánu sọlá àṣẹlá ń ròyìn wípé wọ́n máa fẹ́ lábẹ́ bòbí ọlọ́run lọ́jọ́ tí ò sí bòbí àfitọ́ ọlọ́run wà rọ́jò lónìí. قلبه معلق باللذات ọkùnrin kan tó ṣe gbé ọkùnrin rẹ kò sòrò kò sòrò pọ̀ sí ara mọ́tíláṣí tọwọ́ àtẹlẹ lónìí pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lọ mọ́tíláṣí àmẹ́tí ìsàlẹ̀ fún ọdún tí wọ́n ṣe lọ. báwọn báyìí torí kẹ́jọ ọmọ màá jù ú. وليس الذكر كالأنثى ثم يا يا النبي عيسى لو ترى يعني ثم يقول ها ọkùnrin ti dàbí obìnrin fún tẹ́tà tìtorí rẹ̀ lélẹ́rì tọrọkùnrin ló lè ṣiṣẹ́ ìjẹ́sọ obìnrin. tó bá dé kọ́lọ̀ lọ sọ ńkọ́ wà lẹ́yìn sẹ́sẹ́kẹ́rù ọkùnrin kò dàbí obìnrin ìyẹn ni wípé tó bá dé kọ́lọ̀ lọ sọ ń ìtumọ̀ rẹ̀ yọ lọ báyìí wàlẹ́ ìsẹ̀lẹ̀kẹ̀ ọkùnrin tí wọ́n ń tọrọ kọjá bí kẹlẹ́ńsá obìnrin tá a fún ọ obìnrin tá a fún ọ kọjá ọkùnrin tó ń tọrọ. torí pé ta lóbìnrin tá fún ọ Maria yóò fi ànábì kan kí lórúkọ rẹ̀ ẹ̀yẹ sábẹ́nu Maria obìnrin tó ju obìnrin lọ rẹ̀ àbí ẹ̀gbọ́n ni ànábì sallallahu alaihi wasallam wọ́n pè ní sayyidatu nisa'i bani Isra'il. òun la síwájú àwọn obìnrin ọmọ Israẹli kò sí jẹ́ bẹ́ẹ̀ tó ju obìnrin lọ ni mú obìnrin tó ti pọ̀ ní wọ́n máa ń pè mọ́mọ́ rẹ̀ wípé ẹ zéèlú ọmọ ẹ̀dẹ̀ náà tó ti àbí ẹ̀kọ́ ni kọ́dà tó bá fi ọbẹ̀ wà náà ọ́ òní mọ́gbà tó òní ti ṣe kíní kan ó kó ẹ̀sẹ̀ bulú ẹ̀ lẹ́nu tó ọ̀ fún kọ́dà tì mí pípẹ́ kó kọ́ tẹ́lá gba níbi ìsá bó lẹ́sẹ̀ ìsá ọmọ mọ́ríyámà àpọ́nlé ńlá ni wọ́n bá torí ẹ̀ tó bá jẹ́ pọ́nlọ́ ọba wa ló sọ ìtumọ̀ rẹ̀ ọjà bí ọkùnrin tó ń tọrọ kọ lẹ́gbẹ̀rún obìnrin tá a fọ́ yìí torí ẹ̀ pọ́nlọ́ òye àlẹ́mú wà á ń dùn látàrí ọlọ́ọ̀lọ́mọ ẹ̀yọ̀ torí ẹ̀yin náà ti bá wọ́n èsì ìgbésí ayé wa rí àwọn obìn obìn obìn obìn tó ṣe kí wọ́n ya olú ọmọ ọmọ ńlá tó ṣe kí wọ́n ti aṣíwájú ńlá torí pé tó bá fi ọmọ ńlá ẹni ńlá gbogbo àwọn màmá tí wọ́n fi ẹni ńlá sí màmá kékeré ni wọ́n màmá ńlá ni wọ́n wà wá torí délé yìí kì í ti báwọn àti ti máa ń yáyà gbogbo wa pé ọ wọlé ìtọ́sẹ̀ kọ́rọ́kọ́rọ́ kọ́rọ́kọ́ ọ ah, ọkùnrin tẹ́gbẹ́ omi ọkùnrin ìṣègùn ọ̀yà ìgbẹ́ ọdẹ máa túmọ̀ rẹ̀ àbí ẹ̀kọ́ ni ọlọ́run kan fún rẹ̀ sọ tó wà lẹ́yìn sẹ́dẹ́kẹ́rù kẹlẹ́ọ̀dà bẹ́ẹ̀ ọkùnrin ìṣègùn ẹ̀ ńgbọ́n ọlọ́run tó kò kì í ṣẹgbẹ́ tó kẹsí rẹ̀ ẹnìkan tó Mariam lọ sọ ẹ ká ọkùnrin dà sí tọrọ tó dàbí obìnrin tó fún wa nítorí pọ́kùnrin yóò lè ṣiṣẹ́ sí àbẹ̀rẹ̀ tó bá jẹ́ kó náà máa lọ sọ pé ọkùnrin tó ń tọrọ ẹ̀ẹ́ olẹ́gbẹ́ ọmọbìnrin tá a fún ọ nítorí kóbìnrin tá a fún ọ yìí ọkọjà gbogbo gbòsèlè o tọba ẹsẹ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yìí wàá tọ́ka sí pé ẹgbẹ́ ara mu wá sí atómi atọkùn tọba ẹgbẹ́ ní sẹpítẹ náà ṣe wá nù sọkùn ọkùnrin atómi wá ní wọn ìrọ wá ní wọn ní èsì rọ síbẹ̀síbẹ̀ ní èsì rọ ọkùnrin ọgá ju lọ nípò ìdí ni pé nínú nǹkan púpọ̀ ọlọ́run kí láti ọkọ̀ kó pé títọ̀ pé lọ kó pé títọ̀ pé lọ. ẹlẹ́sìn wá sí ọ̀nà lọ́sọ̀ wọn láwọn obìnrin náà fẹ́ sọ ọ́tún àkílè oní làákà ìdíje ni wọn èyí sábọ̀ làákà oní làákà ìdíje ó dín pàṣẹ́ńtéèjì mélòó ló ní ọ̀la tọba dín kan ó dín àbí òsì tọba sì ní fífì tọba dín náìtì náì tòwòtòrò ó dín torí ọ̀rọ̀ anẹbì nìyẹn kọlá àpọ làákà ẹ tọrọ àpọ fífì nù tó ọwọ́ fún wa ní òfin méjì ọjọ ẹni tọpin méjì ti jẹrìí kò túmọ̀ sí pé ààbọ̀ nù eléyìí ọ̀pọ̀ ibi jẹrìí àkọ́kọ́ ní kí làákà ẹ náà kọ dàbí tọpin wọlé tẹka wa náà má bẹ ẹ rí i pé ọ̀rọ̀ tó bí nǹkan jẹta ní ìtẹ́bá tó máa dé ẹgbẹ wàllá yọ sọ fẹ ẹgbẹ ti kàfàrà ẹbí ọtọ wọn ló sì sọ sọfàànà lọ tó sábà fi ọkùnrin tó fi wí omi ó sì lù gbọdọ sọ sọ tó sọ pọ sọ àbí òkè nọmbọ òkòkò tòtòrí bí làákà òbí ṣe rí ìṣẹ̀lẹ̀ ìṣọkùnrin ni torí pé nǹkan ṣẹlẹ̀ táwọn fi ṣẹlẹ̀ ìṣọkùnrin nǹkan ẹ̀jẹ̀ ń jáde kì í ṣe nǹkan kékeré ẹ̀jẹ̀ tí ń jáde yẹn ó lè mú kí ó dé pé bí trọ́pù ọpọlọ tí ń ronú ti ṣe wà ó dé pé ńgbà yẹn ó lò so yóò sì máa bá a lọ náà gbà tí òfin kan bákan náà wọ́n tún dín lẹ́sìn sọkùn ìdí ni wípé anábìsọ̀lá àdúrà ní ìdí pípé làkà wọn dín oníkóbìn méjì ni wọ́n jẹ́rìí láyọ̀ ọ̀pìn kan ìdí pé ẹ̀sìn wọn dínkù tí wọ́n bá ti ń pọ̀ máa kírun ẹ̀kínú tí wọ́n máa ń sẹ́kọ̀ọ́ tí wọ́n máa ń gbà ọ̀ ní ìgbà ọ̀ wọ́n wá ní wọ́n sàwẹ̀ padà wọ́n máa sàrùn padà ó dín àbí òdì òdì tó ilé ìtumọ̀ sí pé ọkùnrin kọ́ kọ̀dà bí obìnrin. bákan náà ẹ̀rí pé ọkùnrin gbogbo tó bá ní ìdí ká yára kọ́mọ́kọ́mọ́ àwọn ọkùnrin fi ṣe sọ́jà obìnrin tó ń ṣe sọ́jà gàràdé lásán ní ti àgbéré ni ẹni tí wọn nìkan ṣẹṣẹ tá ti sí kọ́mù rẹ̀ kó fi kó fi pálámáyà kí ló fẹ́ dà kó lè jọ pin àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ sẹ́yìn sì mọ̀ pé tí wọ́n bá ta bọ́ọ̀bù mi tó ṣe bọ́ọ̀bù obìnrin mi kan ti dákú lọ lójú o omi ti sú ara bẹ́ẹ̀ làwọn olùmọ̀wá wọ́n ní sí obìnrin tó bá jẹ̀bi ká nàlẹ́ gbà bí kakó ṣe dì náà kò sì sí lọ báwa náà lè gbọgbọ wọn ti bá kọ pin kò ní ìdíkẹ máa tẹsẹ̀ pọnrọ kan léwé ẹsì ẹ bá fún tó bá jẹ kó bì wọn ní à ẹ lọ wá kan wá kọ ẹ wá ẹ wá dé pẹ̀lú pípẹ yẹn kó kọfẹ kan kẹ wá rẹ lómi kọpọ ẹ wà ní kó jókòó lé gbaná lẹ́sẹ̀sẹ̀ wà á nà lẹ́gbà báyìí kí ló dé tàbí ọ̀kan náà olùmọ̀ alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sùdà kí ló dé tó fi jẹ́ kó dìgbà tí a bá sì lọ́wọ́ wá àpẹẹrẹ tá à ń dé pẹ́ tá à ń tún wọ́n máa ní ẹnìyàn lọ́rọ̀ kájà ọ̀bì àtúhà bàáyíká àdámọ́tò lọ tóbi ni ọ̀lẹ́. ربما إذا صدمتها السيارة ولولت وبانت wọ́n ní torí tí mọ́tò bá gbógun ó ṣe ṣe kó ti máa ké kó ti tọ́ ara ẹ wà á nàlẹ́ gba ni òní tọ́ ara mo rò pé yé lẹ́ńdẹ́gbẹ́ gbàǹbá wù ọ́ la yọ tọ́ ara tọ́ba wá tọ́ ara ẹnu pé ìdí tí ó bọ́kùnrin tó tọ̀ ọ́ lé irú rẹ̀ kọ́ ní oṣooṣù tó tọ̀ ọ́ lé obìnrin tó tọ̀ ọ́ lé àbùkù ńlá ni o àmọ́kùnrin tó tọ̀ ọ́ lé ní kí lójú òrìlé after all ó mú mi kọjá àlàyé amófin tó tún ọ ní gbogbo ó sùn lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ọkọ wọn á rí pé bẹ́ẹ̀dì ti rẹ pé à kí ló lè yìí o gbé bí ọwọ́ sàgbórí bẹ́ẹ̀dì náà mọ tọ ọ lẹ́yìn ọ sùn ẹ pé dìgírì rẹ yóò bọ lẹ́yìn yóò di kọkọ ọkà fún wọn. so nígbà tí a bá ti wọ́n rẹ ìpẹ́ lómi tí a ní kó jókòó lórí ẹ̀ tẹmọ̀ ká kọ̀kọ́ wọn bá ti láì sí ìlú gan àrídà àtọ̀sí tuntun tòtò bá tó ara ń bọ́ àṣírí bò tó torí ti eléyìí obìnrin yàtọ̀ sí ọ̀pìn láṣẹ kẹtì ìdáàlẹ̀ wọ́n ti máa ń kan dúró èwo máa ń kan dúró bẹ́ẹ̀ irọ́ ni o irọ́ ni o lọ́dọ̀ wọn tàn ọ́ jẹ o àwọn obìnrin nílùú òyìnbó àwọn ẹni tó jẹ́ pé wọ́n ti jáde ọjọ́ tó from the beginning of their life wọ́n èjò kò ẹlòmíì ti dé extreme edge ìgbésí ayé rẹ̀ kó tó kọ́fẹ̀ wípé àà ah, kò síbi tó yọ kébí kó tó kò lè rẹ̀ wọ́n lọ tẹ̀tẹ̀ mà àwa ti mà tọ́rọ́ lọ ti sọ fún wa láti gbà wo ó ti ju one thousand four hundred years lọ ó ní wọn kọ́rin náà bí ìbòyè ó ti kún ẹjọ́ kò lè yọ. ولا تبرجن تبرج الجاهلية الأولى ẹmẹ máa kó jáde pẹ kẹkẹ máa bọ sọ hàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti dé máa ti láyé ojú dúdú àkọ́kọ́ ọ̀pọ̀lọpọ̀ ti di pòfẹsọ ọ̀pọ̀lọpọ̀ ti sẹ títí títí títí wọn fi fẹ́ lògbó sẹmu tó má ti lò yẹn gbó bíi ti oṣù ó ti ṣe oṣù nínú torí ẹ táwọn òṣìṣẹ́ oṣù bá ń jà pé kó ń fowó kówó oṣù fáwọn ẹmí bá wọn wí gbà mí torí wọn máa lò wọn nígbà wọn bá lò wọn gbó wọn ti jẹ gbogbo mùdùnmùdùn ọpọlọ rẹ wọn ti lo gbogbo agbára san rẹ wọn wà mú bí ìgbà tí bóòtù mọ́tò dógùn wọn ní ẹtẹtẹ yọ bẹ́ẹ̀ báyọ máa kán tó bá dẹ kàn àdéhùn rí ọ̀nà tá a máa fi ṣe kí ni tá a máa fi rí yọjá àdé torí di eléyìí wọn kàn mú báyìí ó sì sọnù wọn wà mú tuntun ó fi rí pílẹ̀ jẹ sẹ́mi pé òṣìṣẹ́ tètè gbọ́n kótó di gbogbo pé ọjọ́ ìjọba ẹ̀fọ́ kò sùn tó yé pé ókè bí agbé lọ strike èyàn máa pé one strike one strike náà because tó máa tó máa ti tó máa ti di pé wọ́n ti tẹ́lẹ̀ kò tẹ́ni tí wọ́n mọ̀ wọn lọ. tó bẹ́ẹ̀ ni wọ́n máa ń lo obìnrin àwọn ẹni tí wọ́n ní kó obìnrin ọjà ta tí wọ́n sọ fún pé wọ́n ti máa ń ta tó ewu máa ń ta tó bẹ̀ ta wọ́n ní lọ́sọ́wájú ti fún àwọn obìnrin náà Nàìjíríà nìyí torí àti ráwọn obìnrin tó ń wa tirẹ́là wa láti ilẹ̀ haúsá wa lẹ̀. Tẹ̀sí lọ síwájú ń pọ̀. Ẹ wọ àbùkù. Wọ́n wá wọ ṣọ́ọ̀tì níkà. Oní oṣù orí kólóbó bí orí bọ̀m̀bọ̀ ẹ̀. Lórí bí tẹ̀ bá súnmọ́ dáadáa ẹ̀ nígbà kó bì í. Àwọn olùbí náà bẹ́ẹ̀ni wọ́n lórí kọ́ńtà lè púrúfù pé wọ́n ti máa ń kà dùn, èwú máa ń kà dùn bẹ̀ẹ̀ta. Títírí làkọ́ máa ń bọ́ báyìí, tọ́kàn bọ́ báyìí, tọ́kàn tó ń bọ́ báyìí tọ́sọ tirẹ́là tiẹ̀ lẹ̀ nǹkan dé àbí òde òde. látọjọ́ tó pẹ̀lú mi ti ti ṣe kọńdọ lẹkọọ tó nà máa tó máa ṣe wèrè fún ẹ ìdàgbàsó èèyàn rẹ ní ṣe wèrè. nítorí ti eléyìí báyìí nílùú òyìnbó lẹ́yìn ìgbà tí a ti kó àwọn obìnrin ṣáà bí wọ́n ti máa ń ka dúró máa ń ka dúró bẹ́ẹ̀ ṣá ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tẹ́lẹ̀ ti ti tàbí yẹ lórí pé ń sáàbù ìjọba ìgbà náà wọn ti wá mọ kò sí tó dábí káwọn jókòó lé àwọn tọrọ pọ̀lọpọ̀ di ẹni tó kófò ọkọ ó tún pàdánù ọmọ bẹ́ẹ̀ nítorí pé ẹni pé bá ń tọ́ ọmọ tọ́jú lé gómìn ló náà wọn àti tọ́jú tọ́mú ọkọ àwọn ọ̀rọ̀ yìí nígbà tí ìyàwó bá dé ìyàwó àwọn ọmọ sọ́kọ pé kí ló dé ìwọ́n dé ọkọ̀ máa làágùn gbogbo abíyá tó àgbà pẹ́ẹ́lí sẹ́nà ìkògbóró ohun ọ̀sùn yàrá rẹ̀ ọmọ àti ọlọ́mọ nani lọmọ ọmọ tó ń gbogbo gbà ẹ àǹtí àǹtí àǹtí mọ́mì ọ̀ ṣẹṣẹ mọ́mì mọ́mì báwo ń gbé lórí mọ́mì mọ́mì báwo. àwọn olùdílà torí délé kóbìnrin kó sàgbéjẹ mọ ọgbà pọlọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn òbí látàrí àtìsọ yìí pé wọ́n ti máa ń tàbí ìwé máa ń tàbí bẹ́ẹ̀ ta ti dáadáa sára ọmọ lọ sí skul nítorí dáa ṣùgbọ́n wọ́n ta ìdágbà tí wọ́n lọ́mọ àwọn ṣe múra dáadáa bíi mùsùlùmí àwọn kọ́kọ́ máa múra bí àwọn dọ́kásì bí àwọn tìlísíà bí àwọn kìnnìkan péré. sísè wá ti wá kàwé kọ́ mọ àdírẹ́sì bí ọmọ àta ni ebi mùsùlùmí là wa àbí ká sọ ìsìláàmù nítorí pé à ń kàwé kíni. nítorí ti eléyìí báyìí ká gbà kọlọ ká tún pẹ́ kọlọ ọmọ wa ti múra dáadáa ti kọ́ àdìsí ìyànjú ò lè kíá kò lè pé kọ́bù lè ti dọ́là kọ̀ọ̀kan. ẹ̀rọ àwọn ìṣẹ́jú jáde láago mẹ́rin àti wọ́n tó ti jáde láago méje ìdọ́là kọ̀ọ̀kan kálukú ni ó mọ̀. àyìnbó yẹn tó ti kọ́kọ́ tó kó five hours sẹ́nìkan wá sí èlò náà tẹ̀lé yìí. yóò sì kù sẹ́jú mẹ́ta tẹ́ máa lọ lé wọn ara jà five thousand. subhanallah torí délé yìí ká wá wá yarí ká tó mọ wá ń fẹ́sìn nítorí pé à ń fẹ́ kó di ọ̀gá àgbà ẹ̀ ṣe kó ló di uh, minister of information ṣe kó bí náà ló di ẹgbẹ́nìkà ìwà nìkìnnì ìwà nìkìnnì àfẹnẹ́jà àwọn mùsùlùmí ìnájà ló mú jẹrẹ ní ṣé ẹ̀rù bá ṣe mùsùlùmí dọ́gba pẹ̀lú àwọn ọ̀daràn ni. màá lè fún nǹkan yìí fẹ́ ta òmù kí ló sọ̀kọ lọ yìí ẹ̀ ń dájọ́ kẹjọ. ẹ̀yẹ tí ìyọ̀n máa ń ẹ̀ ẹ̀jẹ̀ ìgbésí ayé wọn tó fún wò ìwà gbọ́dọ̀ náà ló ti fún un àti róbì tó náà sanwó sùkú ọmọ rẹ̀ mọ́ nítorí pé ọmọ ìwé ògbà bẹ̀rẹ̀ àlọ́mọ kan sọ ó ní ẹ láti kí òun ó ṣe ìlú òbí bàbá òun ìlú òbí bímọ fún òun gbà tó ń wọ sí tó wọ trọ́sà gbogbo tí òun yọ ọ̀tà bọ̀lìbọ̀lì wọ́n ti sọ pé yẹ you are now coming to the light so because yẹ oṣù tó lọ yẹn ó lọ lójú sukuu kan ò sì fi máa kọ́ ọmọ kórìí o nítorí bàtà ti fẹ́ ya kanta fífi fúnra rẹ̀ tẹ́lẹ̀ náà lórí kọ́ sọ gbogbo síbẹ̀ you have your freedom especially higher institution tó bá wọ̀ ló lè wọ̀ wọ̀ tíkẹ́tì ọmọ kọ̀ǹtò rẹ̀ ọwọ́ á ní ìsìn kó n bẹ̀rẹ̀ sí ní wọ ọdún gbàgbẹ̀rẹ̀ ìborí rẹ̀ kan kò sí ìjọ mú lọ wọn fẹ́ táwọn ọ̀pẹ́ wọlé yẹn nítorí kí èrò tí wọn ní kókò ní í ní gbogbo owó táwọn ti náà yìí ní òní ó lè kọ́ba rẹ̀ nígbà tí investment ni wọ́n bọ́ máa ṣe ètò ìfẹ́ ti fẹ́ lọ́pọ̀ ọpọlọ wọn káwọn ọmọ inú ọjọ́ ẹni tó ti fi alhamdulilayi fún onírí wọn tún jẹ tó ọwọ́ àtẹlẹ yìí pé irú wọn wọn mọ wọ́n gbé àkọ́mọ ìwòwò ní òfin sẹ́ ẹ̀sẹ̀ fún láàrin wa sọ̀rọ̀ nínú gbogbo obìnrin mẹ́wàá tó ń rìn wòwò tó jáde yunifásitì tó jáde pólì tó jáde nce ẹ̀dá kùn mélòó lórí fẹ́ wọ́n kún títì fún òrí fẹ́ ẹlòmíì wọn bá tún bá tún bá tún títí lórí pé náà sórí tá a bá ti ṣe sọ̀tẹ̀ yìí tí wọ́n máa rí fẹ́ náà wàhálà ilé wọn ló tún tó kù sí nítorí délé ẹjá gbèsè náà ẹjá gbèsè láyé ní ìgbésí ayé wa kò fi ká mọ̀ mọ́ wa lọ sí sùn nǹkan púpọ̀ wọn lè fi léèrè náà ṣe. ní ìtòsí pé yóò wúlò fún wa ṣùṣùgbọ́n kò ní wà lùjánà ọ̀ sáánù ẹni tó rí fáwọn ará ilé ìwé náà ti rìn náà sì gbẹ̀rù lọ́wọ́ ànábì sọ̀rọ̀ bá àdìgbà ìṣẹ̀lẹ̀ wọn ni láyé kó lọ sí ẹni tẹ́tẹ́ máa ń kí àná bẹ́ẹ̀ yóò dáa kó ló máa ń tẹ́ yóò dá yoo sọ̀rọ̀ wá kó ló máa rọ́ máa fi àtìlẹ́ ìdínà ọ̀sàkàtà rẹ̀ kò ní wà lùjánà bẹ́ẹ̀ yóò wọ́n ní wọn lò náà lẹni tó rí pé nìkan náà ara yóò ṣe dì náà sì gbẹdù lọ. ẹ̀rọ pípẹ́ ọmọ bá ti bẹ̀rẹ̀ sí ní múra lọ́nà tí ò dáa jẹ́nẹ́rálì ẹgbọ́n fi gbogbo wa gbogbo wa láì wá tó lọ sẹ́mánì ká dá bẹ́ẹ̀ ìdásìn rẹ̀ ti